والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لأن قدرتنا إني موجودي وبركما أريد أن تكون سمعتي يعني àwọn sọ láti márùn-ún wa àwọn sọ láti ọlọ́hùn àjùlọ ọjọ́lẹ̀ ó sì pàṣípò sí sọ láti kọ̀ọ̀kan eléyìí tí ọkọ̀ tí ká máa ti wá nínú ẹ̀ kọ̀yé ká máa fa àwọn sọ láti rí ní ìgbà tí àsìkò wọn bá ti tó lópin ìgbà tó bá ti pé èèyàn ní ìdíwọ́ kọjú náà fi hàn sí lásìkò rẹ̀ bí ìgbàgbé bí ọrùn bí kọjá pa wà nínú mọ́tò àtẹtẹtẹ tí ọlọ́pàá dúró lọ́dún tó sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n pọ̀ sábà ti ní ìdíwọ́ kan kàlíkà tó sọ láti lákòókò rẹ̀ wípé ìdíwọ́ tó ṣẹlẹ̀ àgbà wọlé tó bá kún lọ́fàá kí a fi ti sọ láti falẹ̀ kí a tó ti tẹ̀ mú wa lọ láì tí ṣe àní bọ́sábẹ́ tí wọ́n mọ̀ sí wa léèrè lẹ́yìn. àmọ́ tó bá pè yàn bá méje èyí pẹ̀lú agbá wọlé kéèyàn ti wá lọ́sọ̀ láti lára kò tàbí ṣùgbọ́n kéèyàn wọ gàù. àwọn sọ láti rí tákùkù wọn bá ti tó pẹ̀lú ímánì tó ń bẹ pẹ̀lú wa wọ́n rí fáàmì nísìnyí àbí ká ti sọ láti. téèyàn bá ti wá máa rí bẹ́ẹ̀ lára tiẹ̀ ọ̀dájú pé ímánì rẹ̀ ń gbé àmójútó ní pàkíyèsí. àsìkò sọ láti tó òsì ṣe ọkàn rẹ̀ tuntun bá a. àbásìkò sọ láti ti tó ẹ̀ sì ṣe nǹkan mìíràn ṣe fún wa tẹ́tẹ́rẹ́ ẹ̀ ń wò yí pé ẹ lè lọ́sọ̀ láti lára òfin tó burú bẹ́ẹ̀ èèyàn kì í lè lọ ọjọ́ kú rẹ̀ lára àti kó kú rẹ̀ yẹn lè lọ lára tí kú bá lọ dé ńkọ́ èèyàn kì í ti sọ láti kó fi ráàyè sílẹ̀ làwọn olùmọ̀ sọ pé tọ́pá kò sọ láti kàn èèyàn wá mọ̀ ọmọ èèyàn fẹ́ títí àsìkò sọ láti fi lọ apá kan nínú wọn ni kò sáàyè fún yàn láti san padà mọ́ láéláé kò sí àyè fún yàn láti san padà mọ́ láéláé nítorí pé èèyàn máa máa tẹ òfin kò wá òfojúmọ́ rẹ̀ ẹ̀rí kan wàá sínú ṣẹ̀rí àti ẹ̀ńdọ́ bá máa máa pa sọ̀lá sákòókò rẹ̀ bá fi lọ́kọ́ san padà kó sí kò sínú Al-Qur'an kò sínú Sunnah ẹ̀rí tó wà nínú nípa ẹni tó bá ti torí ìdí kan tó ṣẹ̀rí àgbà wọlé tó fi sọ láti falẹ̀ báyà torí gbàgbé báyà torí oorun kọ́sán padà nígbà tó bá rántí àbí tó bá jù. ẹ̀mọ́ pọ̀ màmá pàṣọ láti fẹ́ẹ̀rì kàtó ni kò ṣe máa ó ti fẹ́ ẹ̀fẹ́ ńlá tọ́mọ tọrọ àforíjì lọ́jọ́ kú rẹ̀. ìrẹ̀ kìí ṣe wàsá o ẹlòmíràn ní fẹ́ lọ́wọ́ tó ṣe é pé tó sì máa màmá pa gbogbo sọ láti jẹ sọ láti bọ̀ sọ láti bọ̀ mọ́gírì bàbá wa délé ní ọmọ àjàpọ̀ ẹlòmíì ẹnu àpérò kan ni wọ́n wà wọ́n wá sí torí rẹ̀ wọ́n pàtó láti pè àpérò tí ò wúlò láyé tó sàǹfààní lọ́sọ̀ yá mi ẹlòmíì wọ́n lè láwọn jókòó fáwọn ń sáájú àmì àjọ àdádálẹ̀ gbogbo sọlá tí ó lọ sẹ́nìkan bá tún fi ilé tó lọ́nà tó sọlá ó tún kójú síra láti kàn án lókè ètò ọ̀fẹ́ sọpọ̀ dáa tó wa ẹ̀rọ àwọn tó dáa tó ń fi sọlá tó ẹ̀rọ àwọn èèyàn gidi tí wọ́n pẹ̀sẹ̀ fún kankan àfi bídẹ́ à. torí ẹ ẹ jẹ́ ká ṣe ìtara ikú ń bẹ ètò ọba ṣe tó ṣe dáadáa òun náà ni ó ṣe sábàbí tó fi rọ́nà lọ èyí tó ṣe tó ṣe bí òtún ṣe dá àwọn eléyìí ò ní ràn lọ́wọ́ kà tí wọ́n ṣe tán. táwọn tá jóòlù táwọn ti fi sọ láti falẹ̀ àti kọ́ lẹ́tà tá sáwọn ọmọ wa. àwọn ọmọ oníkàkùn orí pé wọ́n lọ bí wọn ká wọ́n lọ ká sọ láti bó làwọn ti ṣe fẹ́ pa táwọn bá ti lè pa fún táyì ti ráàlì táwọn bá ti lè lákòókò rẹ̀ ẹ̀rí fún àwọn ọmọ wa nígbà wọn lọ mọ òjútó ni ọmọ ń sọ lọ́nà tí wọ́n gbà sọ. ẹ̀yin màmá màmá ló ti fi ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀ mójútó sọ láti lásìkò rẹ̀ èso rere lẹ́yìn sí ilẹ̀ fún àwọn ọmọ yín ọmọ rí yín ọmọ náà gbọ́ fún apò sọ̀rọ̀ kíákíá ó ti rí ìyá wọn ó ti lọ gbájú títí ń sàlọ̀ àlà ó rí ìyá wọn ọbẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọmọ ọmọ rò ó àmọ́ tó bá jẹ́ pé egé ti rẹ́gí egé ti rẹ́gí wọ́n yọ láàárọ̀ kí ìyàwó tó lọ́wọ́ ti sọ̀rọ̀ alẹ́ nìyẹn ọmọ jẹ gbogbo sọ̀rọ̀ àti pọ̀ sọ̀rọ̀ àti lọ́ọ́ ìṣá ó lè mọ̀ sí mẹ́wàá àbọ̀ alẹ́ gbogbo ẹ̀ náà lọ́ máa ń rí tọmọrinfọrin àtọmọrinbìnrin tó ẹ̀yin náà lẹ́ràn ọmọ lọ́wọ́ tọmọ òbí jẹ́ nǹkan tó dáa bẹ́ẹ̀ náà ni ẹ̀yin olùkọ́ jẹ́ nǹkan ọmọlẹ́kọ̀ọ́ sẹ́yìn jẹ́ mùsùlùmí kò bá jẹ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kò bá jẹ́ ilé ẹ̀kọ́ gíga àwọn ọmọ tẹ́ ń kọ́ lẹ́kọ̀ọ́ yìí ẹ mẹ́jọ ọmọ lórí tẹ́ ń wọn ní sáyẹ̀nsì ẹ mẹ́jọ ọmọ lórí tẹ́ wọn ní físíkì ẹ̀mẹ́jọ ọmọ lórí kẹ́kọ̀ọ́ ní kẹ́míkì sáré kó ipa àsìkò tẹ́ fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ sí ẹni wọ́n bẹ̀rẹ̀ láti aago kan yóò sì tan láago márùn ẹ̀mọ̀ kó àkókò sọ̀lá tó gbọ́rọ̀ àtàkókò sọ̀lá tó làásùrù nìyẹn òfin kan ò sì sínú ìṣẹ̀ríyà tó ní ká sì torí ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ láti aago kan dáago márùn kápá sọ̀lá tó gbọ́rọ̀ àti àṣírí papọ̀ ká tó wọ yàrá àkẹ́kọ̀ọ́ ìlú ẹ̀fẹ̀ pàkíyèsí àwọn ọmọ lóòótọ́ kìí ṣe kéwù lẹ̀ ń kọ́ wọn tó ń kálukú tó jẹ́ mùsùlùmí tó ti ṣe sọ̀lẹ́ à torí kọ́ mọ́tẹ́ pé àìsí ìṣe sọ̀lẹ́ àti náà ní jẹ́ ká gbá mi lọ́pọlọ yín màmá máa ń ṣàlàyé fún yín ó bá ti ṣe sọ̀lẹ́ ẹ wọlé ẹni tí èsè mùsùlùmí náà kọ́ má bínú lásìkò àtúrò náà bá tó tó á ní bírèkì ní ìsìn ẹni tó jẹ́ mùsùlùmí kọ́ lọ ṣe sọ̀lẹ́ à lẹ́yìn ìtọ́jú mẹ́ẹ̀ẹ́dógún ká tó padà wọlé kí ni bẹ́ẹ̀ kí ló dínkù tóníkẹ́ mọ̀ mọ́ fọ́múlà tẹ̀fẹ́ kọ́ dáadáa ikú ń bẹ kó a jọ pé wọ tẹ̀yẹ kọ́ jẹ́ nǹkan àwòkọ́ sí rere fáwọn ọmọ mùsùlùmí ìwọ náà lọ́ mọ wá sọ fún wọn pé ẹni gbọ́dì tó bá jáde nígbà tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ nítorí kó ń lọ sí sọ̀dá yóò tó bá fèlì láyé kò túmọ̀ sí pé yóò fèlì láti yá ẹja bẹ̀rù ọ̀wọ́ gbogbo bí kíbi tó ní kálukú wá bá wà ẹja máa ṣàpèjú rere lélẹ̀ olú ẹlẹ́dàá yọ ràn wá lọ abẹ́ aláàzọ jẹ́ kó túbọ̀ fẹ̀sùn wa rọ̀ wá lọ́rùn ṣé gbogbo ẹja máa ń ṣe láti ọwọ́ bà ọmọ dàlúwà ní báyà subahana allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk